الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إنه قد تكون شريعة تتوقع سكوتو هناك مسلم يقصر مسلم ما يعرف kọ́ńtà tí òun nínú àdúrà rẹ̀ lẹ́yìn bẹ nínú fèfè àdúrà nìkan sí àtẹ̀gùn eléyìí tó so pé kọ̀tà kò sọ̀rí à ṣùgbọ́n ní ká sọ fún pé kọ́tà kọ́ńtà tí wà nínú àdúrà rẹ̀ àgbọ́dọ̀ ṣàkíyèsí pípé onítàn jẹ́ ẹni rere ń tẹ̀lé ta nàbì sallallahu alaihi wa sallam ọmọ fọwọ́ pa idọ̀ olú ẹlẹ́dàá wa lójú òsì bẹ́ẹ̀ni tí ń fetí pàlàbà ìlànà nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àwọn eléyìí la lè pè lẹ́ni rere ṣùgbọ́n ẹni rere nínú ìṣe àti àṣà wa nǹkan ni wọ́n gbà lérò ẹni rere lábẹ́ àgbọ́yé òfin ṣẹ̀ríyà. òun náà ló sọ fún kó má gbàgbé rẹ nínú àdúrà rẹ ẹni tí ó tọrọ lọ́dọ̀ rẹ kó má gbàgbé rẹ nínú àdúrà rẹ tó ń bá jẹni tí kò níṣẹ́ kan lápá gbòógì tí mójútó kò ní nǹkan kan tó ń ṣe ju pé ó máa ń gbalé jókòó sọ wípé òun gba àdúrà ṣe lọ́dọ̀ àwọn èèyàn àdúrà tó ń bá bẹ̀rù ṣe lòun ṣe eléyìí ò lè jẹ́ nire. nítorí pé eléyìí ti ń dọ́gbọ́n ti babaláwo bọ̀nà látàrí wípé òun jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ ó ló ń ba yín bẹ ọ̀wọ́ òun níṣẹ́ kan tó ń mójútó báwo ló ti ṣe wá pé òun rántí rẹ nínú àdó ọ̀hún tí ó wá jẹ pọ̀fẹ́ lọ́ba dé kò lè bọ́fẹ́ dé nítorí pé jíjókòó tó ń jókòó yẹn òun náà jókòó ti gba ẹsẹ̀ ni àdó àti sọ pé òun rántí yín bá yín ṣeun ọjọ́ kò sì gba ẹsẹ̀ rẹ̀ tó rẹ̀ lè ṣe jẹ́ pé gbólóhùn tí wọn náà lò nígbà tó bá fẹ́ ní kéèyàn rántí rẹ̀ nínú àdúrà rẹ̀ wọ́n sọ gbólóhùn lò ní ọgbọ́dọ̀ sílò máa rántí mi nínú àdúrà rẹ̀ èdè tí mo fẹ́ gbé àdúrà kan fún ọ tó bá ń ṣe mo fẹ́ gbé fún ọ tó bá ń ṣe ẹni pé ọ fẹ́ bẹ̀ ń sẹ́nu bóun láti bẹ̀ yẹn tó á jẹ́ pé kò ní bá owó ọ̀yà dé ọ̀sán owó ọ̀yà ṣe eléyìí kìí sọmi lànà ilé ìtẹsí Islam tó fi lélẹ̀ ẹnìkan ìwọ rí lẹni rí ó ti tó kápẹ́ ńtọ́ hàn sí ọ onípẹ́ni rí ni wọ́n wò pé ń tẹ̀lé ti Allah wọ́n wò pé ń tẹ̀lé ti anabi sallallahu alaihi wasallam òfin kọ̀ gbọ́ láyè pé kó o ṣe àyẹ̀wò fínífíní fún kó tọpinpin rẹ̀ débi tí òun gan ò ní lérò kó tó mà lẹ́ni rí wọn ọ̀bẹ ọ ọwọ́ nǹkan tó kàn hàn sí ọ náà ni wọ́n ní kó o lò tọ̀ ẹ̀kàn pàdé náà ni báyẹn ń lọ lọ́nà ẹ̀jọ̀ wa mọ́síláàsì ẹ̀ ń jáde ẹ dákun ẹ rántí mi nínú àdó ayé o mo láwọn bùkátà tó pọ̀ eléyìí yóò ràn án lọ́wọ́ náà ṣe òun náà ràn án lọ́wọ́ nínú tètè gbà orí ló ṣe pé rí pé àwọn sàhábà wọn máa ń wá ànábì nígbà tó bá di tọrọ olùwàkọ́rọ̀ jò fáwọn. anábì sì máa ń tọrọ Allahu azza wa jal tó máa ń rọ̀jò fún wa bàtà nàbì kú wọn lọ bá ẹni tó jẹ́ àbúrò bàbá nàbì sallallahu alayhi wa sallam al-Abbas ibn Abdul Muttalib tó jẹ́ bàbá Abdullah ibn Abbas wọn lọ bá ẹ bá wa tọrọ ànábì là lọ bá kọ́ bá wa tọrọ ànábì sì ti kú torí ẹ ẹ̀yin náà bá wa tọrọ ẹ̀yin gẹ́gẹ́ bíi àbúrò bàbá ànábì àwọn náà sì máa ń tọrọ òjò máa ń rọ̀ léyìí fi hàn wá pé bàbá máa ẹni lè kan àwọn náà lè sọ fún pé bá mi tọrọ mo ní bùkátà kan níwájú Allah olùwàkọjọkọ bọ ní rọrùn torí ẹ ní rọrùn ọpàtàkì ní ìjànfààní kan yẹn imam ahmed ibn hanbal tó fi ṣe wá òun náà ní pé kéṣeké kí a máa tọrọ látọ̀ fojú sùn pé kájú ọgbà kájú ọgbà láti máa fi kún pé ní rọrùn nítorí pé tó bá gbà ní rọrùn á eléyìí jẹ́ gbígbàdúrà ńlá kọ́mọ́jẹ́ pé sọ̀rọ̀ ní ọ̀bàdé kọ́mọ́jẹ́ pé yóò máa pọn lọ́wọ́ olúwa kó gbàdúrà gbogbo wa ní rọrùn olúwa ẹlẹ́dàá wa kó bá sọ òkè ìṣòro wa di pẹ̀tẹ́lẹ̀ ní rọrùn kó bá gbọ́ bùkátà yé wa àti tàlùkìyàmà ní rọrùn subhanaka allahumma wa bihamdik illa anta. أستغفرك وأتوب